rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì yin anabi wa Muhammad Ọlọ́run kí anabi àtàwọn ará ilé anabi àwọn tí wọ́n tẹ̀lú yìí bàbá wa àgbà ṣéun Hálímì àti gbogbo àwọn tí wọ́n jọ ṣèjọba Ọlọ́run ṣàlékún kẹ́ wọn bàbá mi máa ń tábà sí kìlò rí ṣéèkù ṣéèkù ṣéèkù yàtọ̀ látà àfúrà bàbá àgbà wọ́tà bàbá wa ọlọ́run bá fi wọn láyà balẹ̀ ọlọ́run má bàálù yìí jẹ́ mọ wọn lérí wọn náà fẹ́ tí bàbá yìí ní lérí ìlú yìí má bàálù yìí jẹ́ mọ wọn lọ́wọ́ jẹ́ wọn gùn lẹ́mìí jẹ́ wọn lálàáfíà wọn làlà àkọọ́lẹ̀ wọn làkú wọ́tẹ̀ bàbá yìí má má gbà ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wa bàbá yìí má malé ọlọ́run ṣe bẹ́ẹ̀ eh, ìwáyà yẹn wa lé ní ah, láti wá alálùbọ́sà lé ní alálùbọ́sà mọ̀ àlùkò lówó. ìlú yẹn ń gbọ́ lérí fídíò tútọ̀ káàkiri pé màmá wa kan bẹ́ẹ̀ yà wọ́n ń ṣe mẹ́ta lọ́kàn wọ́n ń ṣe Islam Christian àwọn ẹlẹ́bọ inú ṣọ́ọ̀ṣì sí ni wọ́n ti ń se, àìnú mọ́sálásí ni wọ́n ti ń ṣe ògbẹ́ ó sì tún wá jẹ́ lọ́rin tó sì jẹ́ ilẹ̀ àfáà límì orí mi máa ń sọ mo ní gbogbo ẹni tó bá nílẹ̀ ń lu yìí àbá límì ló ní níta àbá límì bá yọ̀ǹda fún yín ni mo tó tún sọ ẹjẹ́ àdọ́dọ̀ màmá ẹjẹ́ àwádìí. ǹjẹ́ àkùnfà síkún bí nàbàyàn fàtàbàyà. Quran tó wí wádìí ẹ má sọ pé bí a ṣe wí ni ni ẹnì kankan ò sì jọ́ta màmá wa yìí mo búra pẹ̀lú Ọlọ́run kó wá bá wa alẹ́ lọ́ta o àmẹ́nìkan. ẹ sọ pé lọ́ta àmọ́ kíkọ́ ẹgbẹ́ nìkan ló wá lò wá. ló wá ru wa ń di. wàláyé tàláyé kò rí bẹ́ẹ̀. etí májèlésì wà fún gbogbo àdúgbò yìí la ti ṣiṣẹ́ dé àyè ṣiṣẹ́ kan ìyá kan ní tẹ́yìn bá kọ́ tọ́lọ́ máa gbọ́mọ́ la tí máa ń bọ́ kíní báyìí àwa ni a close ẹ̀ pé kò sí ní tó jọ mọ́ pẹ̀lú àzọba lọ́rin pé ah ní tó bá ti jọ mọ́ bẹ́ẹ̀ àfẹ́ ńlọrin Ìlọrin ìlú àlàáfíà ni tẹ́yìn bá fẹ́ ṣe Christian o lè máa ṣe kò ní di lọ tí o bá ṣe islam kò ní di lọ́wọ́ ẹbọ la nígbà tá a wá gbọ́ ẹja wọ́dọ̀ màmá wa yìí màtá débẹ̀ àbá wọn àtẹ̀tí sowó ránṣẹ́ pé tọ́yẹ islam wọn bá ṣe o tọ́yẹ pé christian ni o torí pé apàdà rí i pé àwa náà àrà pẹ̀rẹ̀ àwa kábà wọn sọ àwọn náà ó sọ náà káwọn máa sọ ní tí àbákà sọ ní tá a rí i pé àrà pẹ̀rẹ̀ abọ ẹbọ a rí táwọn èèyàn fi kọ́ sọ́run o a sì rí i pé àwọn kan gbé kuraani lọ́wọ́ tí a jáde látinú masalasi ìgbépo àwọn lọ́wọ́ látinú masalasi yẹn alukóran jẹ́ àmọ́ pé wa innal masajida lillahi fala tadhul ma'a Allahi ahada ẹnìkan kan lè wọlé ọlọ́run tí ìbá ìpẹ́yìn tó ti mọ̀ pé ọlọ́run nìkan lọ́nà tí ó sì ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run àáfàá náà jáde wọ́n gbé kuraani wá ewu ń ṣe àtúrí jésù wọn ni gbogbo ẹ e pé kíní kan tọ ọdà a sì wá mọ́gàjì lọ wọn ni mọ́gàjì wà lọ ẹ sọ pọ́ bá lọrin wá wọn wá wọn bá dé wọn pé nọ́mbà wa gbàtà ń bọ̀ àpàdé màmá wa wọ́n sì dá wa dúró wọn náà sì dúró kọ́ àbẹ̀ pé alẹ́ mi pé a padà máa torí pé à ń sáré lọ èrí bàbá wa ìmọ̀mọ́ àgbà fúnṣẹ́ kan náà iṣẹ́ nílé ní pọ̀ bá a ṣe jáde yìí àmọ́ gàdí màmá wa fẹ́ rí wa ní ìrírí pé wọn ò fẹ́ padà wọn ò níṣẹ́ ọlọ́run jẹ́ dáadáa a ah, ta sì ní jẹ́ ẹja padà ẹgẹ́ ti pé ẹ fẹ́ jíṣẹ́ ọlọ́run láàbọ̀ nu ibi tẹ́ ẹ sọ pé mo ti ṣe nǹkan ọ̀rọ̀ náà dẹ̀ ni yà ẹ sì máa bá mi sọ̀rọ̀ lérí títì ibi tí nǹkan yìí wà gẹ́gẹ́ ẹja àjọ débẹ̀. wọ́n dà wọ́n rẹ́dí àti mú wa wọnú ní ah, káàkiri. wọ́n sọ bẹ́ẹ̀ fún wa màmá wa àwọn wa jà o àwọn èsì jà ìlú yìí ló tóbi lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí national item wa pé biladi lè lórin ìlú tá a wà yìí o hmm, ìlú lè pọ̀ lóòótọ́ àmọ́ irú Ìlọrin ò sí torí ogun tí a fi tẹ̀lú yìí mímọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ìlú mi bí kí wọ́n géré ajá kí wọ́n géré nǹkan àwọn tí wọ́n tẹ̀lú yìí wọ́n wọ hálùwà ni wàlá àtòsídò wa tabari nǹkan tó lè padà black lame yìí black ẹbí bá ti wí ẹgbẹ ebó wọn lọ ké wọn fi wọn lọ bàbá ti rí téèyàn kóra rẹ̀ jọ lérí pé tí ò da ìlú yìí ò ní gbà bíládìrì kẹrin ìlú yìí ló àpọ́nlé ni fadalọ́lọ́hùn nura o gbogbo àwọn tẹ́sí tẹ̀lú ìmọ́lẹ̀ ọlọ́run ni wọ́n fi tẹ̀ bínú rẹ̀ wò lómi ìmọ́lẹ̀ mímọ́ ni tó ọlọ́run yé wọn kùránì yé wọn sẹ̀ríà yé wọn. wàtúkọ̀ wọ́n sì fi bẹ̀rù ọlọ́run wọ́n fi tẹ̀lé e. wọ́n lè kíbẹ̀ àdá wọ́n á sì máa ṣiṣẹ́ lọ́run níbẹ̀ èyí tí ó wọ kálúwà èyí tí ó gbàwé rẹpẹtẹ èyí tí ó ṣe gbogbo rẹpẹtẹ ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ òun ló mú wa wá ọ̀dọ̀ màmá wa pé kájọ sọ ká fi wá máa ibi wọn bílọ́ọ̀gì sínú tí wọ́n wuyì kọ́lọ́n kó jẹ́ àárín ẹni sùn bọ̀. ọlọ́wọ́ bá a sáré kún orí lákọ́lá nẹ́bí ẹ ní kú mọ́ màmá náà lọ́wọ́ ọ̀rẹ́ bàbá yà sí ni. kí ló kọ́ sí. ṣàkàfù ti ọlọ́wọ́ jẹ́ ìlú ọmọ ìgbà mọ́gbìnrin ẹ̀pá ni. Ah! ṣàbàṣà ah! igwe. ọlọ́wọ́ sáré kún orí gbogbo wa. màmá wa bísí